yàrá káwọn sọ̀rọ̀ geography orúkọ tèmi ni Joe Adétọ̀nà tó wá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lórí ìkànnì yẹn má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wá a máa ń ran alé ti ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ràn lórí ìkànnì lónìí à ń lọ sí ìlú Awẹ́ àti Fìdítì torí èèyàn tá a fi ń lọ sí Fìdítì àti Awẹ́ òun ṣe ń torí èèyàn méjì bí kò ṣe torí Martini nìkan ó ń ya fíìmù lọ́wọ́ wọ́n pè ní ayé níkà behind the scene more town view and other stuff ni fídíò yìí wà all about so tó bá yẹ pé ní interest láti rí finiti àti awẹ ní two thousand and twenty two and kẹ̀dẹ̀ rí behind the scene macaroni wà lórí set yìí eh, Jaiye Kuti wà lórí set ẹ wo ẹ jẹ́ kó fẹnu ara ẹ̀ sọ fún yín. Ah! ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ló máa kọ́ nínú ẹ̀ torí pé um, sinimá yìí ó jẹ́ sinimá tó ní tó kọ́ni lẹ́kọ̀ọ́ púpọ̀ òótọ́ rọ̀ ni pé wọ́n bá ní pé àjọ mo lè ṣe irú nǹkan báyìí ní nísìnyí mà nírọ̀ nìkan ẹ jẹ́ ká fún olùkọ̀tọ̀ náà because everybody náà ló ti mọ̀ ṣàfàdé ní ọlábọ̀dé tẹ́tí mọ̀ tó ti ń tẹ́tí mọ̀ látọjọ́ tó ti pẹ́ ẹ̀yìn ó ti kọ oríṣiríṣi ìtàn bíi ayé lọ́jà ayé tuntun bíi ayé ń kọ́jú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni ó kọ ọ̀tọ̀ mi mo dẹ̀ fi àsìkò yìí náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pé tí ò bá sí tàn mr ayé náà ni torí tí ò bá sí tàn torí tí ò bá sí tàn kò ní í ṣeé ṣe òun nìyẹn mr ayé náà ni. ẹ̀yin náà mọ̀ pé tẹ́ bá ti gbọ́ ayé ayé ayé ṣe kinní kan tó lọ́yẹ̀ pé Sharaf Adéọlábọ̀dé ló kọ àbóhun ló produce ẹ̀ ẹ mọ̀ pé iṣẹ́ tó lágbára tó láta ni eh, just watch out nígbà tẹ bá wo eléyìí ẹ tún mọ̀ pé nǹkan ju nǹkan lọ ayé yàtọ̀ sáyé o ayé jayé lọ ayé eléyìí ò ṣẹgbẹ́ gbogbo àwọn ayé kéékèèké tẹ̀ tí wò tẹ́lẹ̀ wọ́n lọ. orúkọ ibi tí mo dé sí nílò àwọn ẹni eh, Betty ṣe rí ní Betty Betty ní géèmù àkè fáwọn ọmọ kéékèèké tó bá yẹ pé eh, ẹ wá ṣe holiday ní ehm, ìlú awẹ́ ni tẹ́gbẹ́ wa mú àwọn ọmọ kéékèèké dání wọ́n ní bíi amusement park tẹ́tí lè táwọn ọmọ yẹn ti lè ṣeré so ehm, nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé ah àti oúnjẹ ní táwọn yìí ẹ mọ̀ pé ibi téèyàn téèyàn kì í gbé àti oúnjẹ níbí báyìí ó rí bákan so ehm, ẹ lọ síbi tí mo ti máa ń jẹun. mo ṣe bá Mr Macaroni sọ̀rọ̀ tán ni ẹ ká gbọ́n nǹkan táwọn náà sọ nípa eré orí ìtàgé tàwa ṣe níbí. What should the world expect from this movie Ayinika? Ah, it's, um, it's, packed with a lot of lessons. a lot of lessons. It's a real life situation, real life situation, and how the world can be. You know, sometimes it seems you are trying to do the right thing, but uh, <laughs> the world does not want you to do the right thing. think one of my favorite things <laughs> so far will be one with my father. You know, it was a very emotional scene. So my father um, also calm like me, you know. So, so, I think I got that calmness from the dad. But then there is a lot of manipulation going on in the house. So something happened and my father had to tell me that look, They the article. So letting me know that he knows about what's going on in the house, that she just relax, you know. So that scene was very touching. I don't want to tell you too much about it, so you wait and go watch it yourself. mi powerful parọ́ fún yín Ruth Lanre Adédiwúrà play nínú movie yìí in fact èmi gan fúnra mi ah ìròyìn tá fojú bà bọ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lanre Adédiwúrà náà ní láti sọ. Hi, my name is Lara Didura. Lara Didura is an actor, filmmaker, and is equally um, in the movie Ayenika. So, surprisingly, the director fell in love with my name and said, the character in the movie should bear my name. And it's the first time I'm doing that, really. And I'm doing that because I trust the director to do justice and interpretation to that name, Adediwura, because Adediwura is, is a very strong name, you know, from Ileife. So I wouldn't, you know, identify that name with a movie that is not of great quality or standard. So because I know Sharafadin Olabode is a great filmmaker and the producer Martini is equally a man of quality. So I felt, okay, that name will not be bastardized. And trust me, it's been a very great ride so far on this set. mo mọ̀ pé Martini ò ti explain fún yín dáadáa nípa eré yìí and vision ẹ̀ nípa eré yìí ṣẹ́rí ìtàn ayé níkà ìtàn tí gbogbo lé ní ìdá àti wò ni tí bàbá máa pe ọmọ jókòó tọ́mọ máa pe ìyá jókòó òun ni ìtàn ayé níkà. èèyàn lè wà yes um, awẹ́ ní àwọn oríṣiríṣi complaints mo dẹ̀ rí pé wọ́n ní ilẹ̀ tó pọ̀ gan-an sì lè invest um, tó bá yẹ pé ẹ̀ ń wo bí tẹ̀ lè ní iléeṣẹ́ tiyín sí wọ́n ní àwọn industrial um, kí lorúkọ ẹ̀ kan companies mo rí àwọn poultries níbẹ̀ tó yẹ pé big very big poultry mo ti gbà gbé orúkọ poultry yẹn tí mo bá sọ fún yín nìsín then bond chemical wà nílùú awẹ́ ni wọ́n dẹ̀ ní oríṣiríṣi hotels náà tẹ́ yí tó bá yẹ pé ẹ fẹ́ ṣe lọ síbẹ̀ so awẹ́ náà ní ṣe mọ̀ pé tó bá yẹ pé ti máa ń tẹ̀lé ìkànnì tipẹ́ tẹ bá click link tó wà lókè yìí ẹ máa rí ìgbà tá a lọ sí Sogidi ẹ jẹ́ kí n explain Sogidi fún yín ṣe rí Sogidi ni odò adágún tí àwọn olóyìnbó ń pè ní um, lake tí ẹja nú ẹ̀ tẹ bá pa tó bá jẹ́ rẹ̀ pé ẹ rí pa tẹ bá sè kò ní jiná bẹ́ẹ̀ ni tẹ bá fẹ́ mọ̀ pé nǹkan tí mo sọ yẹn link yẹn ni kẹ́ click bọ̀ mo fẹ́ dé Sogidi nìsín kẹ́ rí odò yẹn fúnra yín bó ṣe rí ní mo torí last ẹ̀ ni mo lọ síbẹ̀ so mi ìdẹ̀ lè wá sílùú Awẹ́ kí n má dé Sogidi again odò Sogidi ni mò ń wò lẹ́yìn bá fẹ́ wo odò Sogidi tí mò ń sọ yẹn ibẹ̀ ní ẹja abẹ òkè ń jiná ẹ lè click link tó jáde látòkè ń bì ẹ máa rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń pa odò Sogidi yẹn. báyìí sì mo ti kúrò ní Sogidi ẹ níbi tí mo dẹ̀ ń lọ mo ń lọ yìí mo lọ sí ọ̀dọ̀ ìyá Wálé ọlọ́ṣẹ. táwọn èèyàn pè bí mo bá rí gèlè tèmi. Ah. <laughs> ọmọ mi school tiẹ̀ kọ́kọ́ bínú ó ní wáyé lọ́tọ́ lè kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ọ̀hún sọ́fà kan tó gbà sórí íńtánẹ́ẹ̀tì mo ní à wọ́n polówó wa ní owó ìjà bínú akọ́lá fi sí lẹ́tọ̀ lọ́wọ́ sọ pé àfàkọ́ sí ìyá olóṣìlá ẹ ṣe àdúgbò. mo ti wà lọ́yìn mo ti wà ní awọ́lá ti da ìjọ Sunday wọ́n ti wò pé torí mo wá ṣe àwa ṣe fíìmù kan ní so mo wá ní pé táwọn ṣe tán mo gbọ́dọ̀ ṣáàjì yìí mo wá ní kóun wá tó bá yín bọ̀ ẹ̀ mo wá ní káwọn kọ́ lọ sí ṣíṣí bí náà làwa tó bá yẹ pé ẹ̀yin fẹ́ mọ bọ́ yẹn ń ṣe ọṣẹ dúdú ẹ lè kílìkì bíbà yìí náà again ẹ máa rí bí àbí bíbà yìí ẹ tọ́nu méjèèjì ẹ kílìkì ẹ máa rí ibi tí bọ́ ṣe ń ṣe ọṣẹ dúdú láti gba ìwáṣẹ̀ bẹ́ẹ̀ ni àwa lè ṣe ń ṣe ọṣẹ ìyá wálé benefit nínú fídíò tá a ṣe fún wa wọ́n sì fún wa ní ọ̀sẹ̀ tó pọ̀ kí ló tẹ̀yìn náà gbé nǹkan tẹ̀ ń tà wá káwọn nǹkan tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá jọ ṣe. ẹ jọ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ìyá wálé gidi ṣẹ́rígbọ́n fún wa ní ọ̀sẹ̀ tó pọ̀ ẹ̀ nọ́mbà wọn náà lẹ́ ń wò lórí screen yẹn tẹ́ bá fẹ́ ọṣẹ dúdú original tó yẹ pé òkú náà máa fi ń ṣe ó ti yẹn nǹkan tí mo sọ so um, lẹ́nìí náà ni mò ń kúrò ní ìlú awẹ́ padà ṣe ń lọ yìí fìrìtì ní ibi tá à ń lọ. observe affinity ni pé wọ́n ní àwọn torí fíìmù tá à ń yà ẹ máa ti rí láti bẹ̀rẹ̀ pé um, the vintage film ni story yẹn ti ṣẹlẹ̀ láti bíi sixties seventies and eighties làwọn story yẹn ti ṣẹlẹ̀ so bíi vintage film ni so um, nǹkan tó gbé wá sí fìdítì ni pé a need àwọn vintage structure àwọn vintage buildings tí wọ́n ti kọ́ tipẹ́tipẹ́ bíi seventy eighty years ago òun ni àwọn bí tá à ń plan àti lò àwọn náà ni mo dẹ̀ rí pé fìdítì ní oríṣiríṣi rẹ̀. ṣé a sáré bọ̀ sí lẹ́bù? mi ò tí ráyè explore fìdítì dáadáa yẹ bá ṣe dé fìdítì àti mọ̀ọ́dún tá máa sùn àdẹ̀níra ti fi ẹnu gbá nǹkan kẹ́rí ibi tí mo ń lọ yìí mo ti lọ bẹ̀ tẹ́lẹ̀ oúnjẹ wọn níbí ah oh my god <laughs> ẹ wọ̀ pé báwọn á pè nǹkan ní local food. ọ̀pọ̀ tó bá ti mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn ló gẹ̀ tí wàá ti mọ̀ pé gbogbo costume rẹ̀ àwọn invent bí two million. wàá rà fún rẹ ìyẹn ni ẹ máa rà bí. tó tó bá ti rà ó yẹ wá fẹ́ máa padà gba props náà kékeré ló máa. because ìyẹn gangan ni. wàlẹ̀ tí ní standard location lórí ilé tí mo sọ fún bàbá yẹn lánàá ok fìdí tí la wà ń sìn oúnjẹ àárọ̀ lélẹ̀ ṣé kí n má pààrọ̀ fún yẹn oúnjẹ yìí wà lára oúnjẹ tí oúnjẹ tó gba ìjù láti ilé ọjọ́ méje ìjọba tí wà ní ìjọba tí ẹ bá wá sí fìdí tí. ẹ jọ kí lorúkọ bí ìwà yìí ó kè mí o. ẹ̀dọ́dọ̀ gàmá ló dé. tẹ bá ti wá sí fìdítì ẹ ọ̀dọ̀ gàmá ní owó dé. èmi ò lè jẹ́rìí ìtọ́ni mo sáà sọ ẹ mi ráìsì hundred naira. Yes, my name is Adeola Thelma Bangboye. I'm the makeup artist and hair designer. I'm the makeup artist and hair stylist on the site Ayenika. I, okay, let me say, mo ní, mo ní application kan lórí fóònù mi so anytime tí má ti ní àwọn iṣẹ́ tó dàbí pé ó go out of our normal sorry yorùbá yẹn lè má fi lọ mo lè fẹ́ explain no mo gbọ́ yorùbá but nǹkan mi ò lè má ó lè má lọ yorùbá oh, oh, so sometimes tí mo bá ní irú àwọn script báyìí tó jẹ́ pé I have to go extra miles I need to be creative I need to think fast all of that I can't just be like ẹ máa dirun lásán so think we talk I talk I talk to my directors I read my script that's one thing that give me more to think of so I think those are the things that inspired me. Woo! Expect indigenous, expect good story. expect good acting, trust me, and expect your unusual characters, unusual actors, likes of Macaroni, Martini, and is coming to bloody fucking up your screen. You cannot mm. imagine. You cannot even wait for him. Trust me. Expect Bukola animation. Yes, likes of Jaye Kuti and many more. I'll just mention little. Or happens to be a young uh, man, you know, he was brought from the village and then brought him to his father had done some fabulous things inside the village. <laughs> so, but he has been there for a while. But they finally decided to bring him to his house, his father's house. You know, so there's a lot of uh, conflict. Ọ̀gbẹ́ni Kẹ̀lá jẹ́ arákùnrin tó lọ sírìn àjò tó máa dé torí pé àbúrò ẹ̀ àti ìyá ẹ̀ wọ́n ti ṣaláìsí. ẹ wò kó dùn kó pọ̀ kó pẹ́ Olúwa nìkan ló ń fúnni. Ibí yìí láti máa dánu dúró. Fídíò mi tí mo sì fẹ́ kẹ́ wò, òun ló ń jáde lórí ojú screen yín yẹn. Ẹ má gbàgbé pé Yorùbá pọ́nńbélé ni wá lórí ìkànnì yìí. Ayéníkà ó ń bọ̀, tó bá sì ti jáde, màá jẹ́ kí ẹ mọ̀, wò ó, kí subscribe, ẹ jẹ́ kí n mọ̀ bóyá hype ni gbogbo nǹkan tí à ń sọ látàárọ̀ ni àbí eré ní ìtumọ̀ lóòótọ́. Kó ní ju báyìí lọ, tèmi ni Joe Adétọ̀nà. Bẹ́ẹ̀ ni kí má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.